ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ ẹ̀ka lábẹ́ ìránṣẹ́ ti bna global èyí tí ó wà ní nàìjíríà nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà sí àkókò ọ̀rọ̀ ìyè yìí mo gbàdúrà pé lórúkọ jésù kristi ọlọ́run yóò bùkún fún ayé wa sọ ayé wa dọ̀tun nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi. Ẹ rí ní òní yìí àti ní àárín àkókò tí a wà yìí láàárín àwọn ọ̀sẹ̀ mélòó kan la máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lórí àwọn nǹkan tí à ń pè ní ìwà tàbí nǹkan tí ó ṣe iyebíye iyebíye Jésù Olúwa wa ó sọ nínú ọ̀rọ̀ wọn wípé ìṣe wa ó a máa fi ara hàn nínú ohun tí a kà sí bàbàrà, ohun tí a kà sí iyebíye, èyí tí àwọn eléyìnbo ń pè ní value system. Ẹ rí. Ohun tí ó tí a gbàgbọ́, eh, gẹ́gẹ́ bí a ṣe rí kà nínú ìwé Lúùkù orí kẹfà ẹsẹ̀ ẹ̀ka ìkarùndínláàdọ́ta, eh, wípé ohun tí a gbàgbọ́ a máa farahàn láti inú ìṣe wa. Eléyìí la sì gbọdọ̀ kíyèsí wípé ǹjẹ́ àwọn ìwà tí bíbélì tí ó fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ǹjẹ́ ó lè farahàn nínú ìwà àti ìṣe wa? Eh, so ìbéèrè ta gbọ́dọ̀ béèrè nìyẹn. Èyí tí ó wá jẹ́ ohun táa wà kíyèsí ní gbòógì gan lénìí, òun ni ìbéèrè tó dá lé lórí pé kí ni àwọn ìbù, àwọn ìbùkún àbí àwọn àǹfààní ìgbé ayé èyí tí ó dúró lórí ìwà bíi ti ọlọ́run. Ẹ jẹ́ ká ṣí bíbélì wa sínú ìwé Sámúẹ́lì kìíní, ìwé Sámúẹ́lì kìíní orí kejìlá ẹsẹ̀ ìkẹrin, ìwé Sámúẹ́lì kìíní orí kejìlá ẹsẹ̀ ìkẹrin. Bíbélì wípé wọ́n sì wípé ìwọ kò rẹ́wa jẹ rí, bẹ́ẹ̀ ni ìwọ kò jẹ ni ní ìyà rí, bẹ́ẹ̀ ni ìwọ kò gba nǹkan lọ́wọ́ ẹnikẹ́ni wa Ẹ̀kẹ́ hallelujah ẹ rí i pé ohun tí a kà yìí òun ni ọ̀rọ̀ tó jáde gẹ́gẹ́ bí ẹ̀rí nípa wòlíì Sámúẹ́lì ẹni tó gbé ìgbé ayé òtítọ́ tó gbé ìgbé ayé ẹ̀rí ohun tó kún fún òdodo àti ìgbé ayé aláìfìbọ aláìfìkanbọ̀ kan nínú nínú gbogbo iṣẹ́ aṣíwájú rẹ̀ a lè rí wípé ìgbé ayé arákùnrin yìí ó fi hàn ìbùkún àwọn ìbùkún èyí tó jẹ́ pé ó lè wá láti inú gbígbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí àwọn ìwà àti ìṣe tí ó lè farahàn láti inú Ọlọ́run nínú ayé wa. Ohun tó wá lè jẹ́ àwọn ìbùkún tá a lè rí lónìí, tá a lè rí fàyọ nínú ọ̀rọ̀ tí a kà fún wa yìí, òun ni àkọ́kọ́ ni wípé a máa lè ní orúkọ rere. Bíbélì sọ wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ nínú ìwé òwe samuel yẹn rí i pé ó ní àwọn èèyàn ní ìgbẹ́kẹ̀lé àti ọ̀wọ̀ um fún un nítorí ìṣedéédé rẹ̀ ìdúródédé rẹ̀ nínú ìwà àti ìṣe ẹ̀ ẹ rí i pé ìgbé ayé bíi ti ọlọ́run á máa jẹ́ kí a lè ní orúkọ rere èyí tó jẹ́ pé ohun tí a máa tọ́ka sí nǹkan rere àti pàápàá ọlọ́run nínú ayé wa bóyá a wà níbẹ̀ o àbí a ò sí níbẹ̀. Ìyẹn jẹ́ ìbùkún àkọ́kọ́ àbí àǹfààní àkọ́kọ́ èyí tí ènìyàn lè rí nínú irú ìgbé ayé bí i ti Sámúẹ́lì èyí tí à ń kíyèsi. Ohun kejì, òun ni wípé a lè rí ìgbẹ́kẹ̀lé àti nǹkan tó ń pè ní ẹ̀rí jíjẹ́. Ìyẹn tí àwọn eléyìíbo ń pè ní credibility, ẹ̀rí. Tí ènìyàn bá dúró, tó tí àwọn ènìyàn bá ń fẹ́ láti máa tẹ̀lé èèyàn kan láti máa tì lẹ́yìn àbí láti máa bárò èèyàn bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ n tí ó túmọ̀ sí ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà irú ìgbé ayé bẹ́ẹ̀ ó fi hàn òtítọ́ àti ìgbé ayé òdodo ẹ rí i pé níní gbígbé ìníní ìgbẹ́kẹ̀lé ìgbẹ́kẹ̀lé ó jẹ́ ohun èlò èyí tó jẹ́ pé ó níláárí tó níye lórí ju ohun ọ̀pọ̀lọpọ̀ ohun lọ nínú ẹbí nínú iṣẹ́ ìránṣẹ́ nínú okòwò àti nínú ṣíṣe adarí tí ìrùwọ bá ń fẹ́rú ìbùkún bí eléyìí o ṣe kúkú yàn láti lè láti lè dàbí sámúẹ́lì ẹni tó jẹ́ wípé a ò rí àríwísí sí ìṣèjọba rẹ̀ àwa olóṣèlú àwọn tó ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú ẹ má bínú àwọn oníṣẹ́ olóṣèlú ìránṣẹ́ Ọlọ́run ni wá ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú ẹ̀yin àti gbogbo àwa tó jẹ́ adarí ilé àbí adarí àdúgbò àbí ibikíbi tá a ti jẹ́ tá a ti ń darí mo rò pé a gbọ́dọ̀ lè kọ́ ẹ̀kọ́ ńlá lára lára Sámúẹ́lì kí a sì di ẹni tó jẹ́ pé àwọn èèyàn lè ní ìgbẹ́kẹ̀lé àbí ohun tí à ń pè ní ìkówólé lórí ìyẹn tó ń pè ní credibility a lè ní nínú wa bóyá wà ń bẹ̀ àbí nígbà tí a ò bá sí mọ́ ohun kẹta tó lè jẹ́ àǹfààní ẹni tó lè ní irú ìwà bíi Sámúẹ́lì yìí òun ni wípé a ní ẹ̀rí ọkàn èyí tó jẹ́ pé ó mọ́lẹ̀ gaara. Gbígbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, a máa mú ìbùkún àti àlàáfíà, a máa mú wá, a fún wa ní, a máa fún, a máa fún wa ní ọkàn, a máa fún wa ní àlàáfíà ọkàn. A dẹ̀ jẹ́ ká lè, ká má lè ní eh, nǹkan tí àwọn èyìnbó ń, tí àwọn Yorùbá máa ń pè ní ẹ̀rí ọkàn búburú àbí àwọn ì, pé nǹkan tí mo ṣe ò da torí wípé a ti àti àti àti àti yan àwọn ẹlòmíràn àti yàn wọ́n jẹ Sámúẹ́lì ẹ rí wípé ó jẹ́ ẹni tó ní ọkàn tó mọ́lẹ̀ kedere ó ní ẹ̀rí ọkàn tó mọ́lẹ̀ dáradára ó sì fún un ní ìgboyà níwá láti lè béèrè ìbéèrè nípa ìwà rẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn pé ṣé mo jẹ yín gbèsè rí àbí kí ni mo ṣe tí ó lòdì tí àwọn èèyàn sì fún un ní èsì tí ó tọ́ tí ó sì yẹ. Ohun kẹrin tó lè jẹ́ àǹfààní òun náà ni wípé a máa jẹ́ kí ìdarí wa kó lè fìdí múlẹ̀ kó jẹ́ èyí tó dára tá a lágbára tá a lè fìdí múlẹ̀ ìyẹn ni pé effective leadership ẹ rí i pé tá a bá lè dúró gẹ́gẹ́ bí ọkùnrin ti ṣe sọ ẹ rí i pé ó ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ Samuel tá a rí ó máa ń jẹ́ kí adarí kí ènìyàn kan kó lè máa kó lè máa wùwà kó lè á lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó lè ní ìgboyà àti nǹkan tí à ń pè ní ìgbẹ́kẹ̀lé ìyẹn loyalty á jẹ́ káwọn èèyàn kó lè ní nínú ìṣèjọba ní ìṣèjọba wa tí a bá jẹ́ adarí àbí tí a bá jẹ́ olórí. Torí pé ìgbé ayé òdodo a máa jẹ́ kí influence wa, ìyẹn ni pé ipa ta nínú ayé àwọn èèyàn á jẹ́ kó lè, kó lè ní agbára ju ipò tàbí agbára tí a ní, tí a ní lọ. Àǹfààní mìíràn ta lè rí òun ni wípé ọlọ́run ọlọ́run tẹ́wọ́ gba irú ìgbé ayé bẹ́ẹ̀ a sì máa ń fúnni ní ìbùkún ẹ̀rí bíbélì wípé òtítọ́ òun ló ń gbé orílẹ̀-èdè lékè ó ní ẹ̀gàn ó ní ẹ̀ṣẹ̀ ó ní ẹ̀gàn orílẹ̀-èdè ayé tí ó bá wà nínú ayé nínú ìgbé ayé tó yẹ pé ó rìn tó rìn tààrà tó rìn tòótọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ a máa ní ìrírí ìbùkún ọlọ́run ojú rere ọlọ́run àti ìtọ́ni ọlọ́run ohun kẹfà tó lè jàbí àǹfààní èyí tí a lè rí nínú ìwà bí ọlọ́run ò ní wípé a máa ń mú ìtẹ̀síwájú ńlá bá àdúgbò àbí ibikíbi tí a bá lè bá ara wa ẹ rí àwọn tí ó bá yàn láti gbégbé ayé ọ̀rọ̀ ọlọ́run àbí ìgbé ayé tó yẹ pé ṣe iyebíye níwájú ọlọ́run ẹ rí pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn kì í irú ìlú bẹ́ẹ̀ táwọn èèyàn tó ń gbégbé ayé ọ̀rọ̀ ọlọ́run bá wà ẹ rí i pé jẹgúdújẹrá ìwà títẹra ẹni mọ́lẹ̀ jíyẹ gàba àbí àbí ìwà àìsí ìdájọ́ tó tó ẹ i pé irú báyìí a máa dínkù nírú àwùjọ bẹ́ẹ̀ irú àwọn àwùjọ wọ̀nyí wọ́n á sì wá di èyí tó jẹ́ pé ó kún fún àlàáfíà èyí tó jẹ́ pé ó ní ìbùkún fún iṣẹ́ rere àti àwọn ènìyàn tí wọ́n ṣe fi ọkàn tán ìwọ tí ò ń gbọ́ mi ní wákàtí yìí mo fẹ́ pè ẹ́ níjà wípé àti lè gbèrú ìgbé ayé bí eléyìí kì í ṣe ìgbé ayé tó yẹ pé ẹnìkan kàn lè dágbé fúnra rẹ̀ ṣùgbọ́n agbára ẹ̀mí mímọ́ nínú ayé ènìyàn òun ló lè mú ènìyàn láti gbé ìwọ tí òun gbọ́ mi ọ̀nà tó fi lè ní agbára ẹ̀mí mímọ́ òun náà ni kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ ni pé kó mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ kó mọ̀ wípé o lè di ọmọ Ọlọ́run àbí ìjọba Ọlọ́run nípa iṣẹ́ rere tó lè ṣe Sámúẹ́lì kèdídé sọ̀rọ̀ tó ń sọ yìí ẹ̀mí Ọlọ́run nínú Sámúẹ́lì ìyẹn Jésù ọ̀rọ̀ Ọlọ́run nínú Sámúẹ́lì òun ló fún ní oore ọ̀fẹ́ láti lè gbé ìgbé ayé ìtújẹ́ pé kò láríwísí mo wá ń pè ọ́ níjà ní wákàtí yìí wípé ìwọ náà tí ò ń gbọ́ mi òun láti lè fi ayé ẹ̀ fún Jésù Kristi kó ba lè gbèrú ìgbé ayé bí eléyìí tí ó bá dẹ̀ fẹ́ fayé fún Jésù ní wákàtí yìí mo fẹ́ kó sọ mi wípé Jésù Kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ Jésù Kristi mo mọ̀ bẹ́ẹ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni mí mo sì mọ̀ wípé ẹ ti kú fún mi lórí igi àgbélébó ẹ ti ta ìjẹ́ sílẹ̀ fún ìrúbọ ẹ̀ṣẹ̀ mi ǹjẹ́ ní wákàtí mo fẹnu mi jẹ́wọ́ torí pé mo fi ọkàn mi gbàgbọ́ wípé ẹ ti kú fún mi lórí igi àgbélébó ẹ sì ta ìjẹ́ sílẹ̀ fún mi ẹ sì wípé ẹnikẹ́ni tó bá fẹnu mi tó bá fọkàn gbàgbọ́ tó bá sì fẹnu jẹ́wọ́ ẹ ní òun lẹ́ ó gbàlà ǹjẹ́ ní wákàtí yìí ẹ sọ mí di ẹni ìgbàlà ẹ kọ orúkọ mi sínú ìwé yìí wọ́n máa yìn wọ́n máa dúpẹ́ torí pé mo ti di Olúwa wa. Tí o bá ti sọ eléyìí tẹ̀lé mi, mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Wá àkókò láti wá ìjọ tó bá wà nítòsí níbi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ Ọlọ́run tí wọ́n sì ti ń gbàdúrà láti lọ farahàn olùṣọ́ àgùntàn níbẹ̀. Yóò máa kọ́ ìgbésẹ̀ tí o gbọ́dọ̀ gbé lẹ́yìn eléyìí. Ṣùgbọ́n tí ìwọ bá fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbí o ń fẹ́ kí n gbà ọ́ nímọ̀ràn, o lè pè mí sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four. Ní ọjọ́ mẹ́jọ, a ó tún máa pàdé. Jésù ni Olúwa ó dàbọ̀.